kí í káàbọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹ̀ ní kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá àwọn ikọ̀ ajubọ́ọ̀lù sínú ajáde apẹ̀rẹ̀ fún orílẹ̀-èdè nàìjíríà wọ aṣọ èyí tí wọ́n ya àwòrán abdulgani fasasi tí gbogbo ènìyàn mọ̀ sí sans ọ̀tàǹsì láti ṣàmì ẹ̀yẹ tó lọ́rìn àti ìbọ̀wọ̀ fún fún olóògbé sans ọ̀tàn nínú ìdíje èyí tí wọ́n gbá pẹ̀lú orílẹ̀-èdè Australia nílọ́lọ́ yìí léyìí tí wọ́n sì dúró ìṣẹ́jú kan pẹ̀lú fún ọkùnrin náà kí wọ́n tó bẹ̀rẹ̀ ìdíje ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúmọ̀ òṣèré olú olówó gẹmọ èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Portable ti fi ìkọminú rẹ̀ hàn lórí ayélujára pàápàá bí ẹgbẹ́ Tampans ń lọ sí nípa bí ìyá tí wọ́n ń pè ní Esabod ti máa ń na ọ̀pá sínú ìwọ ẹgbẹ́ náà láti máa rú u kí ó sì mọ ohun tó ń ṣẹlẹ̀ níbẹ̀ àmọ́ nínú ọ̀rọ̀ tí olú olówó gẹmọ sọ òun ló ti sọ wípé ó jẹ́ ohun tó burú jáì pé ta ni Esabod láti máa pe ààrẹ ẹgbẹ́ Tampan fún ìfọ̀rọ̀ ìfọ̀rọ̀wánilẹ́nuwò kí ààrẹ sì máa tọrọ àforíjì lórúkọ Jídé Kòsọ́kọ́. ẹgbẹ́ wa láti máa wá borí ẹgbẹ́ yẹn jẹ́ mọ́ wa lọ́wọ́ nítorí kíni nítorí kíni ọ̀gá president wa sọ wípé on behalf of Jídé Kòsọ́kọ́ we are sorry sorry for who náà. No? sorry for who. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká ni wọ́n ti ń kí gbajúmọ̀ akọrin ẹ̀mí ni Bùkọ́lá Akínadé sẹ̀ǹwẹ̀lẹ̀ Jésù kú ayẹyẹ ọjọ́ ìbí ọdún mẹ́rìndín ní àádọ́ta lókè èèpẹ̀ ìlú mọ̀ọ́ká akọrin ẹ̀mí ọ̀hún tó tún jẹ́ aya òjíṣẹ́ olúwa Akínadé pẹ̀lú kò lè pa ìdùnnú rẹ̀ mọ́ra bí ọ̀pọ̀ àwọn olórin ẹ̀mí bíi Ìfẹ́mìdé Ṣẹ́gun Gold Mosúnmọ́lápẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ń ti ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí gbogbo tí ń kí ìyá náà wípé wọ́n kú ayẹyẹ òríkadún ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje orí ayélujára gbàlejò àwọn àwòrán tuntun òṣèré mímì ọjí ekwe bí ó ti fọ́n sórí ayélujára rẹ̀ láti ṣe àmì ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ táwọn olólùfẹ́ rẹ̀ sì sọ wípé a èyí tó wọ̀ yìí kà mọ̀mọ̀ lásìkò ọjọ́ ìbí rẹ̀ tí wọ́n sì ń kí i kú oríire ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká òṣèré Crystal Okoye ti fi ìkọminú rẹ̀ hàn lórí ayélujára bí wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ níbi iṣẹ́ eré sinimá kan tó ti ń lọ láti lọ ṣiṣẹ́ látàrí Chizzy Alichi tó sọ wípé òun kò lè bá a ṣiṣẹ́ papọ̀ lórí ìtàgé kan náà Crystal sọ wípé èyí ṣẹlẹ̀ látàrí wípé òun kò fi fọ́nrán tàbí àwòrán Chizzy sórí ìtàkùn ayélujára òun lásìkò tí ó ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí akọ̀ròyìn wá sí àsàbà lásìkò tí ó ń ṣe ìgbéyàwó ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́ lórí tẹlifíṣọ̀nì nínà ti fọ́n àwòrán rẹ̀ sórí ayélujára láti ṣe àfihàn ìdí rẹ̀ tuntun tí ó ṣẹ̀ṣẹ̀ lọ ṣiṣẹ́ abẹ sí láti jẹ́ kó tún rú gọ́gọ́ sí i lẹ́yìn oṣù kan tó lọ ṣiṣẹ́ abẹ náà léyìí tí ọ̀pọ̀ àwọn ènìyàn ń kí tí àwọn kan sì ń sọ wípé kí ni ẹ̀yin obìnrin tún fẹ́ k'Olódùmarè ṣe fún yín gan-an bó ti dáa tó ṣó tún yẹ kó ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń lu Davido àti Tiwa Savage lọ́gọ̀ọ́ ẹnu fún ṣíṣe àbẹ̀wò sí ibi tí wọ́n sin òkú DMW sí léyìí láti lọ wo tí wọ́n lè ṣe síbẹ̀ Davido àti Tiwa Savage tó ń ta àwọn ìsọ̀ǹgbé wọn ni wọ́n ṣe àbẹ̀wò síbi ojú oórì rẹ̀ nílọ́ọ̀lọ́ yìí léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń gbàdúrà wípé kí Olódùmarè kó jẹ́ kí ọdún kó jìnnà síra wọn tí wọ́n kí Davido wípé ó kù àsẹ̀yìndè ẹni ire tó lọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta òye ti fojú hàn gbangba wípé ìlúmọ̀ọ́ká òṣèré adédìméjì abdulateef ti ń múṣẹ́ orin ní bàdà báyìí bí ó ti fi fọ́nà fídíò orin tuntun kan síta nílọ́lọ́ yìí lórí ayélujára eléyìí tó pè ní tí n bá délé táwọn olólùfẹ́ rẹ̀ sì ń gbà bí ẹni gbàgbọ́ ọtí lórí ayélujára ẹ wo díẹ̀ níbẹ̀. máa délé o tí n bá délé o ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká wòlíì àrólé tí lo ìtàkùn ayélujára rẹ̀ fi wàásù fáwọn ènìyàn láti ronúpìwàdà pé báwo ló ṣe máa rí ná nígbà tẹ́ ẹ bá dé ìjọba ọ̀run kẹ́ má rorúkọ yín nínú ìwé èyè wípé tóun bá tiẹ̀ dọ́run báwo lòun ó ṣe rí orúkọ òun pé ṣé wòlíì àrólé ni wọn ó kọ́ni tàbí orúkọ àmútọ̀run wá ó wá ní tó bẹ́ẹ̀ tàbí jù bẹ́ẹ̀ lọ kí gbogbo ènìyàn ronúpìwàdà nítorí ìjọba ọlọ́run lèrè ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká broda shaggy ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ fi sọ nípa ìgbádùn aláìlẹ́gbẹ́ eléyìí tí ó ń jẹ lọ́wọ́ ní orílẹ̀-èdè kenya látìgbà tí ó ti ṣàbẹ̀wò síbẹ̀ léyìí tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì ń sọ wípé ó kárí láì kú ìgbádùn kò ní jù báyìí lọ fún àjábalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá láti orí ayélujára ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé ohun gbogbo tí ayé bá ṣe fún ẹ ẹ̀kọ́ ńlá ni 있고